agbẹ̀tọ́rò kan tí kókó ẹ̀ yè kì í ṣe mímọ̀ ṣe rẹ̀ bí kì í ṣe ti ọlọ́run elédùnmarè ẹ kú dédé àsìkò yìí o èyí ni ìròyìn láwọ̀ lẹ́sùn tí ó ń dé sí etí gbọ̀yìn láti ọwọ́ campus radar ní ilé ìwé ẹ̀kọ́ gíga àpapọ̀ fásitì ńkọ́ ọ̀gbìn abẹ́òkúta funab orúkọ tèmi ni khairat tèmítáyọ̀ ọmọ akeem ṣáájú ẹgbọ́ kókó tí ó wà nínú ìròyìn náà ọlọ́pàá kó ọmọ mr ibu méjì fún ẹ̀sùn pé wọ́n jí owó ìtọ́jú rẹ̀ ohun tí òfin nàìjíríà sọ rèé nípa ìgbéyàwó akọ-sí-akọ àti abo-sí-abo iléeṣẹ́ ọlọ́pàá kìlọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ bí afcon round of sixteen yóò ṣe lọ àǹfààní tó wà nínú fífi iyọ̀ sínú tíì tó fẹ́ mu èyí ni ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà ti tẹ ọmọkùnrin àti àgbàtọ́-ọmọbìnrin fún gbajúgbajà òṣèré adẹ́rìn-ín-pòṣónú John Okafor tí ọ̀pọ̀ mọ̀ sí Mr Ibu fún ẹ̀sùn pé wọ́n jí owó tó wà fún ìlera àgbà òṣèré náà. Onyebuchi Okafor àti Jasmine Okekegwu ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n tọwọ́ bọ fóònù òṣèré náà tí wọ́n sì fi gba owó tó tó mílíọ̀nù márùndínláàádọ́gọ́ta náírà nínú àpò-owó báǹkì rẹ̀. Owó náà ló jẹ́ owó tí àwọn olólùfẹ́ àgbà òṣèré náà dá fún ìtọ́jú Mr Ibu lẹ́yìn tó bẹ̀rẹ̀ àìsàn lọ́dún tó kọjá. Ọ̀sẹ̀ tó kọjá ni Mr Ibu padà sílé lẹ́yìn tó lo ọ̀pọ̀lọpọ̀ oṣù ní ilé-ìwòsàn iléeṣẹ́ ọlọ́pàá ti kìlọ̀ fún aráàlú pé òfin orílẹ̀-èdè nàìjíríà kò fààyè gba ìgbéyàwó láàrin ọkọ sí akọ àti abo sí abo ìkìlọ̀ yìí wáyé lẹ́yìn táwọn èèyàn kan sọ nínú fọ́nrán tó ayélujára pa láìpẹ́ yìí pé ẹgbẹ́ akọsákọ àti abosábo ni àwọn wà nínú àtẹ̀jíṣẹ́ lójú òpó X tí a mọ̀ sí Twitter agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá olùmúyíwá àdéjọ́bí ni ó ṣe pàtàkì fún iléeṣẹ́ ọlọ́pàá láti rán àwọn aráàlú létí ohun tí òfin sọ nípa ìgbéyàwó akọ-sákọ àti abo-sí-abo ní nàìjíríà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ òfin láwọn ìpínlẹ̀ apá gúúsù nàìjíríà ojú ìwé two one four sí two one seven sọ pé ìwà ọ̀daràn ni ìbálòpọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lọ́nà tó yàtọ̀ sí bí elédùà ti kọ ọ́. bákan náà òfin kò fààyè gba bíbá ẹranko ní ìbálòpọ̀ ẹnikẹ́ni tí àjẹ́ ìwà ìbàjẹ́ yìí bá sì mọ́ lórí yóò fojú winá òfin. Ìpele ẹlẹ́gbẹ́jẹgbẹ́ fún ìdíje AFCON 2023 ti wá sópin báyìí lẹ́yìn tí wọ́n parí gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà ní ìsọ̀rí náà. Ọ̀pọ̀lọpọ̀ ohun ìyàlẹ́nu ló ti ìpele yìí jáde, pàápàá bí àwọn orílẹ̀-èdè alágbára ṣe ṣubú níwájú àwọn orílẹ̀-èdè kan tí wọn kò fi bẹ́ẹ̀ lórúkọ tí a bá ń sọ̀rọ̀ nípa eré bọ́ọ̀lù. Lẹ́yìn gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ náà, àwọn orílẹ̀-èdè kan ni wọ́n fi ọwọ́ òsì júwe fún, tí àwọn míì sì ní àǹfààní láti kópa nínú ìpele ẹlẹ́ni mẹ́rìndínlógún nítorí àtúnṣe tuntun tí ẹgbẹ́ CAF gbé kalẹ̀. Èyí ló fà á tí àwọn orílẹ̀-èdè kan bíi Cote d'Ivoire tó gba àlejò ìdíje náà, Guinea, Mauritania àti Namibia tí wọ́n gbé ipò kẹta nínú ìsọ̀rí wọn náà fi ní àǹfààní láti wọ ìpele Round of sixteen. Àwọn orílẹ̀-èdè mẹ́rin yìí ni wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tó lulẹ̀ ṣùgbọ́n tí wọ́n sì gbìyànjú. CAF lo iye àmì tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù gbà ní ìsọ̀rí wọn àti bí wọ́n ṣe fakọyọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n kópa. Àwọn orílẹ̀-èdè tó dé ipele ẹni ẹni mẹ́rìndínlógún (Round of sixteen rèé: Equatorial Guinea, Nigeria, Cape Verde, Egypt, Senegal, Cameroon, Guinea, Angola, Burkina Faso, Mauritania, Namibia, Congo, Ivory Coast, South Africa, Morocco àti Mali. Ìròyìn ìlera Àwọn èèyàn ilẹ̀ Gẹ̀ẹ́sì a máa kan sáárá sí ara wọn pé àwọn jẹ́ onímọ̀ nípa pípo ohun mímu ní tà mọ́ sí tíì. Lójúmọ́ kan ó kéré tán, wọ́n á máa mu ọgọ́rùn-ún mílíọ̀nù ife tíì. Àmọ́ onímọ̀ sáyẹ́ǹsì kan tó wà ní Amẹ́ríkà ti dásí ọ̀rọ̀ tíì pípò tó sì ní òun ti rí àṣírí èròjà kan tí yóò jẹ́ kí àwọn ènìyàn máa gbádùn tíì mímu ju ti àtẹ̀yìnwá lọ. Àbá tó mú wá ni pé kí wọ́n máa fi iyọ̀ sínú tíì kí wọ́n tó dà á sí ọ̀nà ọ̀fun. Ọ̀jọ̀gbọ́n Michel Frank ló ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí tó sì ti ń dá awuyewuye sílẹ̀ èyí tó mú kí iléeṣẹ́ òkèèrè ilẹ̀ American dá sí ọ̀rọ̀ náà. Ìwádìí fi hàn pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ọ̀rọ̀ iyọ̀ ti rápálá wọ inú tíì táwọn èèyàn ń pò mu. Ìròyìn láwọlẹ́sùn tálẹ́ òní kò ní jù báyìí lọ. Ẹ tẹ̀lé wa lórí ayélujára Campus Radar FUNAB. Ẹ rántí ti ilẹ̀kùn kí ẹ tó sùn. Olè ẹ̀mí, olè ara kò ní jà wá o. Lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Kairat Tèmítáyọ̀ Ọmọ Akeem. Ó dàbọ̀.